kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọmọ ọ̀sẹ̀ míì tún rèé ọ̀sẹ̀ yìí á sàn wá sí rere àáríná àárílò lọ́sẹ̀ yìí ànídẹni tí wọ́n ń wá ká o wọn ò ní fẹ́ gba fún wa lóúnjẹ ṣùgbọ́n wọn ọ̀rẹ́ mi wo lólùfẹ́ mi kí ni mo máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lónìí kí la máa fi gbara wa mọ̀ràn hmm, ihun tó o bá gbìn òun ló ká o èèyàn nígbà lùbọ́sà kó wu ẹ̀fọ́ láéláé ihun tó o bá ti gbìn òun náà ló padà ká bó jẹ́ rere ló bá ń ṣe múra sí kó o máa ṣe lọ o wàá gbẹ̀san rere lọ́jọ́ kan bó jẹ́ burúkú ló bá ń ṣe múra sí kó o máa ṣe é wàá gbẹ̀san lọ́jọ́ kan torí re kì í gbé bẹ́ẹ̀ náà ìkà kì í gbé o ohun gbogbo tá a bá ṣe ó di dandan ká gbẹ̀san èèyàn nígbìn àlùbọ́sà kó wù ẹ̀fọ́ ihun tó o bá gbìn òun ló máa ká ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí òní á wá sí rere o bá a ti ń jáde lọ àbáàánú ọlọ́run pàdé àmín happy new week.